wàtọ̀ ámú lẹ́dínà òtù lè kìtàbà ìlú lákùm. oúnjẹ àwọn tá a fún ní tírà ẹ̀tọ́ ni fún yín wọ́n ní àwọn kan ń lò yẹn láti sọ oúnjẹ kérésìmesì àti january one àti oúnjẹ alẹ́ olúwa láti sọ di ẹ̀tọ́ fún àwọn mùsùlùmí wàtọ̀ámù lẹ́dínà òótù lè kìtàbà hílùú lákùm oúnjẹ àwọn tá a fún ní tírà ẹ̀tọ́ ni fún yín ìbéèrè ni pé kí ni oúnjẹ náà tó di ẹ̀tọ́ fún wa a gbọ́ oúnjẹ náà yé pẹ̀lú ká gbọ́ àwọn nǹkan kan yé tá a bá ti gbọ́ àwọn nǹkan kan yé wàláì oúnjẹ yẹn ànígbọ́ yé. number one ṣé nítorí pé oúnjẹ àwọn tá a fún ní tírà yóò di ẹ̀tọ́ fún wa ni mùsùlùmí ò fi jẹ oúnjẹ kan tí ìsìláàmù ti ṣe léèwọ̀ fún. ǹjẹ́ gbọ́ bèrè yẹn yé wàtò àmúlẹ̀dínà òòtù ní kìtàbà ìlú ńlákùn oúnjẹ àwọn tá a fún ní tírà ẹ̀tọ́ ni fẹ́yìn mùsùlùmí question number one n'í pé ṣé nítorí pé a jẹ oúnjẹ àwọn tá a fún ní tírà ni mùsùlùmí ò fi padà lọ jẹ oúnjẹ kan tí ẹ̀sìn rẹ̀ ṣe ní èèwọ̀ fún un torí pé àwọn oúnjẹ kan ń bẹ tí ẹ̀sìn jẹ́ ká mọ̀ pé oúnjẹ báyìí o èèwọ̀ ni táwọn sì ń jẹ bí àpẹẹrẹ ẹlẹ́dẹ̀ oúnjẹ wọn ni ẹlẹ́dẹ̀ kì í sóúnjẹ tiwa sọ́ǹdẹ̀ báwọn ìwọ tó fẹ́ gbẹ́gẹ́ kérésìmesì máa gbọ́ o pẹ̀lú àyàwọ̀tọ̀ amúlẹ̀dínà ó tulè kìtàbà ẹlẹ́dẹ̀ oúnjẹ tiwọn ni ẹlẹ́dẹ̀ kìí ṣe oúnjẹ tiwa ọlọ́run wá ní oúnjẹ àwọn tá a fún ní tírà ẹ̀tọ́ ni fún ẹ̀yin mùsùlùmí sọ́ọ̀bà kírísítẹ́nì sọ́ọ̀bà àwọn jẹ ẹlẹ́dẹ̀ ni. tọ́ ọ bá ti bá wọn jẹ ẹlẹ́dẹ̀ tí ẹ ti bọ̀ tí ẹ ti bọ̀. bákan náà ọlọ́run ṣe é léwọ̀ fáwọn mùsùlùmí. ẹran gífà ẹran tó kú fún ara rẹ̀ òkú ńbẹ́tẹ́ a gbọ́dọ̀ jẹ́ lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì jíjẹ ni jíjẹ ni ṣé ń gbà tó wá jẹ́ jíjẹ lọ́dọ̀ tiwọn tó jẹ́ èèwọ̀ lọ́dọ̀ tiwa tọ́lọ̀ ń padà wá sọ pé ẹ̀tọ́ ni oúnjẹ àwọn tá a fún ní tírà ṣọ́ọ̀bù àwọn jẹ gífà ni. ẹran tí wọ́n bá fi ó kọ ẹlòmíì pa yàtọ̀ sí òkò àlọ́ ò èèwọ̀ ní fáwọn mùsùlùmí láti jẹ́ christian wá fẹ́ pa ẹran kérésìmesì tàbí ti january one ọba ní ní orúkọ bàbá àti ti ọmọ àti ní ẹ̀mí mímọ́ sọ́ba wọn jẹ́ lábẹ́ pé oúnjẹ àwọn tá a fún oúnjẹ àwọn tá a fún ní tírà ẹ̀tọ́ ni ìyẹn ní àgbé ọkọ ní abẹ́ ẹwọ tọlọ ń sọ pé ọ̀ gbọ́dọ̀ jẹ oúnjẹ tẹ́ bá fi ọkọ pa àbí kí n bí ọ́ pé ká ní mùsùlùmí ní ìsìn tá à ń jẹ ẹran ara wa tá a bá dú òkè ẹran tá a bá dú ẹ̀tọ́ ní fáwọn mùsùlùmí ẹnìkan wá fẹ́ pẹ̀ràn ọwádé lórúkọ ṣéwù ahmadu tijani sọ́jẹ́ tàbí wọ́n fẹ́ pẹ̀ràn ó ní lórúkọ bàbá búlálà sọ́jẹ́ ṣe bí gbogbo ẹ̀ ti bọ́ sábẹ́ ẹran tẹ́ ń bá fi orúkọ ẹlòmíì yàtọ̀ sí òkò aláòpa bá a gbọ́dọ̀ jẹ́ kí wọ́n lọ́ fẹ́ yọ ti kírísítẹ́nì lẹ̀ tó bá fi òkọ bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́ tàbọ̀tì ẹ̀ fi ọkọ̀ ọmọ nìkan èèpa so ti di pé wàtọ̀ amúlẹ̀dí náà ó tún lè kìtà bà yẹn ó ní àlàyé nínú so ti ń kẹsẹ̀ báwọn torí ìsábà tètè gbọ́rọ̀ yìí ìdí máa fà náà ní pé ìjẹkújẹ rẹ pọ̀ ẹ tí èèyàn bá ti jẹ́ ẹtí bá máa ń jẹ dúwe dúbú tí ń jẹ gífà kì í sábà tètè gbọ́rọ̀ yìí. now tíyẹn bá ti yí ọba ọ̀hún wípé kódà tọ́lọ́ ń bá sọ fún wa pé oúnjẹ àwọn tá a fún ní tírà ẹ̀tọ́ ni a lọ yọ gbogbo ohun tó jẹ́ oúnjẹ ìwọ́lẹ̀ fún mùsùlùmí náà oúnjẹ yẹn kò gbọ́dọ̀ wá jẹ́ ọ̀kan nínú oúnjẹ tó di èèwọ̀ fún mùsùlùmí láti jẹ sọ gbàbẹ́ àbọ̀ gbàbẹ́. ó ti yí ọ pé òní báwọn jẹ gífà ó ti yí ọ pé ò ní bá wọn jẹ lẹ́dẹ̀ ó ti yí ọ pé ò bá wọn jẹ ẹran tí wọ́n fi ọkọ̀ ọmọ pa àbí now wàtọ̀ àmùlẹ̀dí náà ó tulù kìtàbà ìlú làkún oúnjẹ àwọn tá a fún ní tírà ẹ̀tọ́ ni fún yín a tún wá tẹ̀wájú wípé ẹ̀sìn mélòó ní bẹ lọ́dọ̀ ọlọ́run tó dọ̀ lójú tọ́lọ́ fọwọ́ sí ẹ̀sìn mélòó ni ẹyọkan ni kí ló kọ ẹ̀sìn náà Islam ok ẹnìkan wá gbé ẹ̀sìn kan mí wá wọ́n wá lóun fẹ́ sọdún ẹ̀sìn wọ́n lóun fẹ́ ṣe ọdún ẹ̀sìn yẹn ṣé ìwọ mọ̀ pé tó bá ti bá jẹ oúnjẹ ọdún ẹ̀sìn yẹn o ti yọnu sí ẹ̀sìn yẹn nìyẹn ìyọnu sí rẹ ó ti tako ìdí ń bẹ lọ́dọ̀ ọlọ́run pé ẹ̀sìn kan ní bẹ lọ́dọ̀ ọlọ́run ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ ni wípé nígbà tí nígbà tí ọlọ́run bá lékè ọlá tó gbé ẹ̀sìn kalẹ̀ ó fi ọdún tì í àbí ọ̀fọdún tì í ọdún yẹn ó tú ọ tàbí ò tú ọ. so nítẹ̀lọ́rùn pẹ̀lú ọdún tọ́lọ́ ń gbé kalẹ̀ pẹ̀lú ẹ̀sìn rẹ̀ àbọ̀ ò nítẹ̀lọ́rùn pẹ̀lú ẹ̀ ọ̀kan méjèèjì ló wà o ò lè wà láàrin o ìṣẹ̀dá sọ pé ọdún tọ́lọ̀ ń gbé ti ẹ̀sìn rẹ̀ ó tu ọ ó ti ọlọ́run àgàsí pé tọba ti lọ pẹ̀lú yẹn ibi tẹ́mi wà tẹ́mi nù tọba lọ pẹ̀ pẹ̀lú yẹn oúnjẹ ọdún ẹ̀sìn míì ò ní jẹ́ àmọ́ tọba gàsí pé ò títọ́ pẹ̀lú ọdún ẹ̀sìn tọ́lọ́run àgàsí pé màgẹ́ tọba ti wọ̀ máa jẹun tọba ti wọ̀ tọ́ ti gbọ́ eyín málémá ṣíta tọba ti wọ̀ ni wọ́n máa ṣe now. kó o ṣe tó bá wù ọ̀hún yóò kó bọ̀ o mo jẹ́ ọlẹ́gọ̀ọ́ ni o wọ́n ní àfa náà sọ pé ó ní mọ̀ sí tó bá ti wù mí o ìjẹnilẹ́gọ̀ọ́ ni o tiẹ̀ ó ta ni o pé ìgbà kankan àpúrùfù fún ọ pé tọ́lọ́dún kan bá ń sọdún rẹ̀ kọ́ bá o gan dé mọ̀dínà ó bá ra mọ̀dínà tí wọ́n ń ṣe ọdún gbé ó mùsùlùmí ẹ o o ẹ̀sìn sí yín ọlọ́dún o ìtùnú àwẹ̀ kò ní kérésìmesì kò ní january one sí kẹta rẹ̀ wá àti wọ mùsùlùmí tó fi wá mú yùn mọ́ lẹ́yìn ànábì. jẹ́ kí islam ò tú ọ lẹ́sìn jẹ́ kí ọdún islam ó ṣe kí ni kò tú ọ lẹ́sìn. agasi wípé oúnjẹ wọn kò ní jẹ́ oúnjẹ ọdún ẹ̀sìn wọn. sọ́njì ọba yìí. oúnjẹ wọn yẹn kò ní jẹ oúnjẹ ọdún ẹ̀sìn wọn tó bá ti jẹ́ oúnjẹ ọdún ẹ̀sìn wọn ìtọ́rọ̀ mọ́ ti pọ̀ ó ti túmọ̀ sí pé ọgbà pẹ́sìn míì tún ń bẹ lọ́dọ̀ ọlọ́run ilẹ̀ kọ̀ọ̀kan ọmọ ló fi ń jẹ́ mùsùlùmí sílẹ̀ bá sú nǹkan míì lọ́ọ́ máa jẹ́ sọ ti tá a bá ti wá yọ àwọn gífà tá a yọ ọ́ lẹ̀ báà ní bá wọn jẹ́. a tún yọ ohun tó jẹ mọ́tọdún tó ní ṣe pẹ̀lẹ́sìn a tún yọ ọ́ lẹ̀ ọ kí wá ní ó lẹ̀ yóò kù ọ̀wọ́ oúnjẹ tá a máa ń jẹ gẹ́gẹ́ bí ọmọnìyàn bí oúnjẹ àárọ̀ bí oúnjẹ ọ̀sán bí oúnjẹ alẹ́ kò ní jẹ́ gífà kò ní jẹ́ lẹ́dẹ̀ kò ní jẹ́ oúnjẹ kò ní jẹ́ ẹranko kan tí wọ́n fi ó kọ ọmọ pa. kò sì ní jẹ oúnjẹ kan tó ní ṣe pẹ̀lú ọdún wọn kò ní jẹ oúnjẹ alẹ́ olúwa oúnjẹ alẹ́ olúwa olúwa tó jẹun tó jẹ búrẹ́dì àti tíì kò ní jẹ yẹn yóò àjẹ oúnjẹ kan tí èé ṣe haramu by nature of killing kò sì ní jẹ́ oúnjẹ kan tó ní í ṣe pẹ̀lú kíni ẹ̀sìn oúnjẹ wo ló wá ṣẹ́kù oúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán oúnjẹ alẹ́ ntókù nìyẹn ẹ́n tàbí oúnjẹ sẹrímọ́nì pé ó fẹ́ yàwó ìpìlẹ̀ ni pé ọmọnìyàn yóò fẹ́ yàwó yóò bímọ kò ní sí pẹ̀lú ẹ̀sìn kankan sọ ti yé tọba kan fẹ́ gbé súnà wọ̀ ọ́ pọ́nsúnà ni ọ́ ọ̀wá àfi súnà tètè yẹ ordinarily ọmọnìyàn wọ́n gbé súnà ọmọ ìgbéyàwó àti oúnjẹ ojoojúmọ́ wọ́n gbé sí lẹ́vù pé àdámọ́ ọmọnìyàn ni kó fẹ́yàwó àdámọ́ ẹ̀ ni kó bímọ àdámọ́ ẹ̀ ni kébi ó pa á yóò àtàlù súnà lọ́wàá wo kí ni súnà wí lórí àwọn oúnjẹ yẹn òun tí èso ń súnà ò ọmọ dáná oúnjẹ àárọ̀ ńlẹ̀ rẹ̀ torí pé kèso ń súnà. àbọ̀ sọ bẹ́ẹ̀ pé èso súnà o mọ́jọ oúnjẹ àárọ̀ yóò sọ fún ọ pé ṣé súnà ló ní kí n jẹ oúnjẹ àárọ̀. Ah, so nítorí náà oúnjẹ tó ṣẹ́kù láàrin àwa àti àwọn òun ni oúnjẹ ojoojúmọ́ wọn àti oúnjẹ súnà ọmọ wọn àti oúnjẹ ìgbéyàwó wọn tẹ̀sìn tiwa náà ò tako. so kìrìsìtẹ́nì ọwọ́ afẹ́ ṣe súná ọmọ ó ní káàfó òbó ń pẹran kó bá pa torí yìí ò ní ìsìn pẹ̀lú ẹ̀sìn fìlẹ̀ asùlẹ̀ kìrìsìtẹ́nì ó ṣègbéyàwó ó ní ń pa kò ní ṣe pẹ̀lú kí ni ẹ̀sìn gbogbo ọmọnìyàn àdámọ̀ káfẹ́yàwó kábímọ kájẹun àárọ̀ kágẹtọ̀sán kágẹtalẹ́ ó ń bẹ lára wa ṣùgbọ́n ó lóun fẹ́ ṣe kérésìmesì sádàmọ́ àdámọ́ ọmọnìyàn ní kérésìmesì ẹ́ wọ́n lọ́ọ́ fẹ́ sí january one sádàmọ́ ọmọnìyàn ni sọ́ọ̀bù sábẹ́ àdámọ́ ọmọnìyàn rárá o abẹ́ ẹ̀sìn nìyẹn wà tààrà abẹ́ ẹ̀sìn nìyẹn wà tààrà so o lè bá apá ẹran súná ọmọ o lè bá apá ẹran ìgbéyàwó ṣùgbọ́n o lè bá apá ẹran kérésìmesì torí pé bó o bá apá kò sọ́dẹ̀ tọ́ kò sọ́dẹ̀ tọ́ o ti yọdún sẹ́sìn mí nìyẹn yé ó jẹ́ kó yí ọ kò jọra wọn o so tọ́lọ̀ máa wá sọ nínú àlùkùránì wípé wàtọ̀ àmùlẹ̀dínà òtúlì kìtàbà àtọ́njẹ àwọn tá a fún ní tírà nje sóúnjẹ ẹ̀sìn kìí sóúnjẹ gífà àwọn oúnjẹ míì ni so kírísítẹ́nì tó ń jẹ ní ìsìn wọ́n ń ta oúnjẹ bóyá ó sì yabẹ̀ ó sì jẹun ojó. wọ́n wá ní ìbòlò ti jẹun ní ọ̀dọ̀ ìyá mary kò sí aburú ń bẹ̀ torí pé oúnjẹ àárọ̀ ló lọ jẹ́ ń bẹ̀ àbóúnjẹ ọ̀sán àbóúnjẹ alẹ́ tó ti yé àmọ́ gọ́tí ìyá mary bá ń ṣe kérésìmesì wọ́n wá gbé kérésì lọ́dọ̀ rẹ ẹ̀sìn tí o sì kérésì wọ́n sọ fún un pé ẹ̀sìn ló bí ọdún ẹ̀sìn ẹ̀sìn ló bí ọdún ẹ̀sìn ìtẹ́mi sì gbọ̀yé ni pé ìnàdínà ń dà lọ́ọ̀yì alìsílám èmi ò wá mọ ibi tí ẹ tutù rí ìtẹ́ ṣeun ẹ̀yin lẹ́mọ ibi tẹ́ ẹ ti rí ẹ lọ́mọ àyànjú ẹ̀. it's very simple so ò lè lo wàtọ̀ àmùlẹ̀dínà hútùlì kìtàbà fún wa lẹ́rìí láti jóúnjẹ kérésìmesì you as a muslim àbí kó o lo wàtọ̀ àmùlẹ̀dínà hútùlì kìtàbà ìlú làkúnlẹ́rìí fún wa láti jẹ january one tá a mọ̀ pé òòṣà jánọ́ọ̀sì òun ni wọ́n fi máa bọ. so kò jọra wọn o tó ti yé tó bá ní christian as a mother tó ní christian as a father tó bá fún wọn lóúnjẹ àárọ̀ jẹ tó bá fún wọn lóúnjẹ ọ̀sán jẹ tó bá fún wọn lóúnjẹ alẹ́ jẹ ok àmọ́ tó bá ní oúnjẹ kérésì ni sọ pé mùsùlùmí ni ọ́. tó bá lóúnjẹ january ní sọ pé mùsùlùmí nìwọ ẹ̀sìn nìyẹn ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ mi tí mo tó wá fẹ́ sọ rèé oúnjẹ tá a wá sọ pé o lè jẹun gangan gangan oúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán oúnjẹ alẹ́ ká wá sọ pé o gbọ́ pé kìrìsìtẹ́nì ló dú ẹran rẹ̀ ṣé o sì lè jẹ àbó o lè jẹ farabalẹ̀ gbáàrin dáadáa oúnjẹ tá a sọ pé o lè jẹ yẹn gangangangan. so ìpa ti yọ ẹlẹ́dẹ̀ lẹ̀ àbó ọba yọ ẹlẹ́dẹ̀ ni àti yọ ẹlẹ́dẹ̀ lẹ̀ àti yọ ẹran wọn lẹ̀ àti yọ ọlẹ̀ àti yọ òkú mbete àti yọ ọlẹ̀ àbí àti yọ ajá àti yọ ọlẹ̀ oúnjẹ ọdún àti yọ ọlẹ̀ oúnjẹ tó wá ṣẹ́kù yẹn sẹ́yìn pé oúnjẹ tó ṣẹ́kù yẹn ó lè jẹ́ nǹkan ẹlẹ́mìí ó sì lè jẹ́ nǹkan tí èsì nǹkan ẹlẹ́mìí àbí kìrìsìtẹ́nì wá pa ẹran fúnra ara rẹ̀ ǹjẹ́ o lè jẹ́ a wà padà sí orí orúkọ ta ló fi pa ẹran hùn. tó bá ní ní orúkọ ọlọ́run ó sì du o lè jẹ́ àmọ́ tó bá sọ pé lórúkọ bàbá àti ọmọ àti ìyá àtẹ̀mí mímọ́ má jẹ́ o. torí pé ọlọ́run sọ pé nínú tá a ṣe eléwọ̀ fún yín ni pé ẹ gbọ́dọ̀ jẹ ẹran tí wọn ò fowókọ ọlọ́run pa ẹ gbọ́dọ̀ jẹ nǹkan kan ò rúùlù yẹn house ẹ gbọ́dọ̀ jẹ it's like kólógùn kópa màálù kó ní ní orúkọ ọlákàyé ọ̀sìnmọ́lẹ̀ sọ́jẹ́ àbí kí Ṣàngó wọ́n Ṣàngó kópa ẹran kó lórúkọ Ṣàngó ọkọ ọya sọ́jẹ́ ẹnìkan wá ní lórúkọ Jésù. ó ẹran ó kò sọdún ó kò sọdún pọ̀ lẹ́tà ti jẹ́ torí pé àwa mùsùlùmí gan tẹ́nìkan bá fi okùn ànábì muhammadu wa tẹ́ ẹ ẹran ẹran yẹn ti di èèwọ̀ ó ti di èèwọ̀.